성가고 rogó láì ṣe oníbàárà oníbàárà ni wá tẹ́lẹ̀ ṣóòmù ni gbogbo nǹkan tá à ń rí tá a fi ń jẹun tẹ́lẹ̀ kì í ṣe pà ń tọrọ ẹ̀ ni oníbàárà ni wá àkọ́fẹ́ gbà ni ẹbí yẹn ti pa mí jẹ́ náà bí ẹ pa mí gan-an alẹ́ ìjẹrin àbí ìjẹta ni mo ti fi nǹkan sínú mi gbẹ̀yìn ebi ló pa mí débẹ̀ yẹn. mami ó yé mi ṣùgbọ́n kò yẹ kẹ́ lọ tọrọ owó kò yẹ kẹ́ lọ tọrọ owó mo ṣe tí mò ń rí láti gbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo iṣẹ́ tí mò ń rí wọ́n nítorí ikọ́ mi bálárùn mi ní kéèyàn wò mí báyìí kó lè mi ò légun iṣẹ́ mo légun iṣẹ́ ìyá ló sọ mí di báyìí wọn ò jẹ́ ń ṣiṣẹ́ kankan mi ò rówó lọ́wọ́ tí màá fi jẹun. mami sherry mo ti parí àgùnbánirọ̀ mi báyìí màá wá wáṣẹ́ màá bọ́ síta màá wáṣẹ́ tó dáa màá tọ́jú yín mami ìyá yìí ò ní jẹ́ wá gbéṣẹ́ ti bọ́ ẹ̀jọ̀ torí ọlẹ́ má tọrọ mọ́ o ẹ̀pẹ̀lẹ́ mami ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ wọn gbà mí wà kọ́ kí n fi sínú ah. mi mami kò sówó lọ́wọ́ mi ah. asgari tó wà lọ́wọ́ mo fi gbọ́kàdà wá sílé mi lówó pẹ̀lẹ́ ẹ mọ̀ nǹkan ẹ mọ̀ nǹkan jẹ́ gbọ́ wà. ṣẹ̀dé láti service. ìgbà tó wá dínkù má lè rí hundred naira péré mú bọ̀ kì í ṣe pé o máa ń sẹ̀ǹdì owó sí mọ̀mísí ẹ̀ bíi kan tọrọ oúnjẹ kan tọrọ owó àwa náà ṣàṣe sẹ́fíìsì rí mo dẹ̀ mọ iye owó tí ó ń wọlé sí wa lọ́wọ́ lóṣooṣù tí gọ́ọ̀mẹ̀ntì ń fún wa ń gbà yẹn kí ló wá dé kí ló ṣẹlẹ̀ sí ẹ gangan náà ẹ kó má tiẹ̀ rí àwọn sérékodé tó máa sọ fún ẹ pé ó yá gbà. mà ibi tí ẹ sọ̀rọ̀ dé gbogbo ẹ̀ pátápátá ló yé mi ṣùgbọ́n ẹ jọ mà ẹ jẹ́ kí lọ fún màmí lóúnjẹ ṣe gbogbo nǹkan tẹ́bi mi yẹn má padà wá fún yín lé sí màá jù. kò sí wàhálà kí làwọn nǹkan tó sọ pé o fẹ́ yẹn ni. ẹ ṣe mà gàrí rice ẹ̀wà àti sẹ̀mó. ó ṣe mú gbogbo ṣọ́ọ̀bù mi kó rú lọ nǹkan tí bá lágbára máa ṣe fún ẹ nísìnyí ta ni ó. ṣúgà tí ẹ fi ń gàrí wa. ṣúgà kọ iye ni má lọ mánéèjì ẹ ṣe ọ̀nà òdodo mú lérí ṣẹ ọlọ́run àánú bí wọ́n bá wọ́n ti dà wá lóhùn so anybody ti wà síbi. ààrẹ anybody látàárọ̀. Ah, èyí wà dáadáa wò lélẹ̀ látàárọ̀ irú ọ̀pìṣù. Good morning, my beautiful people. Madam. Good morning. Kí ni gbogbo rubbish tó ń ṣẹlẹ̀ ń bí báyìí náà? Ẹ́ kí ni gbogbo àbàrà tó ń ṣẹlẹ̀ ń bí? Láti àárọ̀ tàti jókòó, ẹni ká débi ní seven, Adébí láti seven o'clock láti wà ń bí. Títí títí tí ẹ bá ní làákàyè mọ̀ pé eleven o'clock ti lù. Ẹ wá dára dúró síbi látàárọ̀, sórí yóò pé ni. Ah. Madam. Kini. ni? Ṣé ẹ wọ wèrè? mi wà ní board meeting ṣé wọ́n lè ṣe two ten at a time ni. ní dáa fún yín kò ní dáa fún md àwọn mi ṣe rí md yín màá jẹ́ kó rí pé èmi gbogbo mo níwèrè lórí. are you alright at all. Ah. ẹ fún ti dáwà gan lóhùn ẹ tẹ kí ṣe. ta gbẹnu yín sọ̀rọ̀ ah, tí mo bá sọ̀rọ̀ ẹ máa dákẹ́ ni ẹ máa wọ̀ nígbà tí máa bẹ̀rẹ̀ wèrè máa wọ̀ wíyẹn lórí orí. aunty ah, calm down now what's wrong with you now. ṣé ilé di ìwà alright bye are you stupid security orí ti dàrú security kí ló fẹ́ kí ló fẹ́ ṣe security ara kì í sinmi àmì lẹ́dà kò fi. èrè wà lóòótọ́. martin kí ló máa ti ìṣe fún mi. náà kò gbogbo tí mo rí mi. bóyá ìbọn ni mo bá ti gbọ́ ọkọ bàbá ẹ̀. ayé ìbàjẹ́. as i was saying kó tó di pé nuisance yẹn wan create nonsense n bíbá ẹjọ ẹ má bínú. please we are very sorry for the delay in the next two minutes md mi ma ṣetán àná ma bẹ̀rẹ̀ sí ní attend sẹ́yìn one after the other i think you guys know the way you came. Yes. Who came first? I'm here first. I came here at 6.45 a.m. That's good. Followed by me. Um, I met him here. So you came here before her, so she's coming in before you. Good morning, ma. Good morning. You again? Me? Bíbí, o tún padà wá. Àwọn dàpẹ́ kankan gbé inú ẹ̀. Ah, this time around máa jẹ́ kó mọ̀ pé torí pé à ń suit up doesn't mean pé kò sí nlẹ̀. Ah, rárá máa o. before the count of two Morele kó walk out of this office now. ah madam ẹ má bínú mo ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni mo ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni in fact gan báyìí tí mo gbé ó bàjẹ́ ló jẹ́ kí n fẹsẹ̀ rìn ló jẹ́ kí n lé. ẹ gbà are you all looking at me. Ah, madam ẹ ẹ yàwó rẹ gan o nǹkan tó ṣe lójú wá sí sí sí. àbí ṣe mò ń lálàá ni. àjẹtún wa ń parọ́ mi parọ́ ah. mo ṣẹ̀ṣẹ̀ ń pọ̀ ní ó kú àǹtí ẹjọ ìtorí Ọlọ́run ṣé ó ní tíátà nìyẹn ni. ẹ bá mi bèrè o. Ah, ah. ẹ ṣe wá act fún àtẹ̀ṣe perform tán sísìn. àmì ìpàfọ́ mo ti take it lightly pẹ̀lú ẹ̀jú please respect yourself. ìpàfọ́ mo máa ṣẹ̀ṣẹ̀ dé bà ní mo ah, máa ṣẹ̀ṣẹ̀ dé bà ní. this time around mi ò nílò security fún ẹ o. ìṣèbí ìṣe kókó owó mo ṣẹ̀ṣẹ̀ dé jù. okay I will call police to arrest this lady. ẹjọ máa. ìwọ dúró síbẹ̀ kó wá rí kan tó máa ṣe fún ẹ. èdè ní kò kì í ṣe ìyẹn yín ní ìnáwó ewu ẹ máa lọ nọ́ọ̀sẹ̀sì dèní kù ṣe àwọn fíìlì à ń sùn ni. mo ṣẹ̀ṣẹ̀ dé ni o àwọn ah, tún sì mí dé wọ́n tún sì mí dé mo ṣẹ̀ṣẹ̀ dé ni o. ẹkún èké ni a mọ rí wọn. Ah, ah. àwọn èèyàn hà tó. wait a minute ṣé ṣe èdè ṣòpin gẹ̀yẹ normal. only now the same shoe the same trouser the same bag the same hair. with the look of things i don't think she's medically okay. ah she's okay. yálà lè sọ o ọkọ mi ìwọ tó o bí ọ̀rọ̀ yóò ṣe yé bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ò ṣe yé mi because mi ò tí mo lọ síbẹ̀ tí mo bú wọn débi pé mo tún wá padà lọ gbaṣẹ́ màámi ọ̀rọ̀ yóò yé mi o ẹ wò ayé ń ṣe mí. ẹ orí mi kọ́ mami ọwọ́ wà lára mi. ayé ẹlẹ́dàá mi kọ́ yé sọ̀rọ̀ báyìí ọwọ́ ò sí lára ẹ̀ ayé ò dẹ̀ ṣe ẹ̀ ẹ̀ kàn ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni a ní sí pẹ̀lú òkú ẹ̀ a máa bọ́nú ìtàkùsí yìí. lọ́dún lọ́dún la fẹ́ bọ́ mo lọ sí school mo serve tí mo ṣe dáa tó yìí mi ò rí ọkùnrin sọ pé gbà èyí ṣe mi ò tún rí ṣé fẹ́ pa wá kù ṣé bí máa pa wá kù ni màá mi màá ó ti sú mi kò ṣe bí o kò ṣe kò ṣe tó bá Ọlọ́run máa dá wa lóhùn lágbo ṣe màá mo fẹ́ tọ́jú yìí. mo dúpẹ́ mo rí àánú gbà mo dúpẹ́ mo rí àánú gbà torí kì í ṣe gbogbo ènìyàn ló rí àánú o mo dúpẹ́ mo rí àánú mo dúpẹ́ mo rí ànúgbà torí kì í ṣe gbogbo ènìyàn lórí ànúgbà kí ló eh, ṣẹlẹ̀ mo ti kí ẹ ò dá mi lóhùn. mo ti ríṣẹ́ eh, eh, mami níbo mo ti ríṣẹ́. orí mi ò orí mi ò mo dúpẹ́ mo rí ànúgbà o mo dúpẹ́ mo rí ànúgbà o torí kì í ṣe gbogbo ènìyàn lórí ànúgbà o. <laughs> inú mi dùn inú mi dùn olúwo ṣe ẹ má bá mi dúpẹ́ lọ́wọ́ rẹ ṣe lè bí ìpèbí tó ní kí n lọ yẹn mo ti ríṣẹ́ ah, ah, and this calls for celebration màá celebrate ẹ máa. o ṣeun o yẹ ẹ jẹ́ àwọn ilé ẹ jẹ́ àwọn ilé ṣé wọn stress ẹ ṣá. láíláí mo ṣe lọ báyìí lọ́wọ́. Ah. Hello, family. Yeah, I ènìyàn ti dé. Thank God. Ẹ káàmà. Ẹ ti fẹ́ kàwọn kan tó bá the ń show. Ó fèdè mú bọ́ ah thank God oh. Okay, all right. Báwo ni ṣé dáadáa lè wà? Àlàáfíà ni màá ẹ ẹ ah ó pẹ́ yín díẹ̀ mà. ah wo kò tiẹ̀ sí ìpè mi ọkọ mi tún ti pè mí sí pé gbogbo àwọn ẹrù tá a order fún ó ti dé so I have to rush back. ok ah. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run tó bá ti di six. ok ma kẹ close kẹyìn náà lè tètè délé ẹ mọ̀ pé lockdown wà traffic náà tún wà everywhere six kẹ ṣàkáǹt owó ẹjọ ẹ keep owó mi save o. ọ̀rẹ́ àmọ́ ok then amoso um, samuel ṣọmọ pọ̀ ṣẹ̀ṣẹ̀ dé ni jọ torí ọlọ́run bá mi mójútó àwọn nǹkan tó bá yẹ kó mọ̀ kó mọ̀ then àwọn ìtẹ́ ẹ̀ tí ilẹ̀ price tag mọ́ lára kó ṣàlàyé gbogbo ẹ̀ you too be careful please ṣùgbọ́n so rí mi lọ́fíìsì. ọlọ́run òdodo lérí iṣẹ́ ọlọ́run àánú bí ìwọ bá bùkún mi. ó ga ṣùdáwọ́ ọlọ́run èèyàn by tomorrow aláàtì máa dún ní orí fóònù mi fóònù mi máa ní títí títí títí títí ṣé o kọ́kọ́ lórí ibùsọ̀ ó nù máa send owó mọ́tò mi sí mi i can't wait. Hey! Hey! Hey! baby girl go see any choice rárá mhm. ní them? even ọ̀rẹ́ go. gan arọ́ ìbá account mi dún tán. ọ̀yà oh, ọmọ <laughs> oh, ẹ wo ṣe rí èmi bí mo ṣe wà yìí ẹ mọ̀ pé love girl ni mi ni I am love. èmi àti sẹ́nẹ́tọ̀ tí bá rí bá ṣe ń lọ́ọ̀vù ara wa tá à ń lọ́ọ̀vù ara wa tá à ń ṣe dùdùkẹ́ dìrìndìrì. dùdùkẹ́ oṣù wo ni wálé wálé wálé àdé. wo wo wo wo sí mo fẹ́ fi ara balẹ̀ kó sí màá yẹn lọ́pọlọ ni mo fẹ́ fi ara balẹ̀ mú orí ẹ̀ wálé dáadáa kí n kó sínú ọpọlọ ẹ̀ díìpù down kí n tó máa wá béèrè owó lọ́wọ́ ẹ̀ as in i love that man. Hmm. Ah! Ah, ọ̀gbẹ́ni gbé love sẹ́gbẹ̀ kan love kò la sọ wọ́n love help ah. àbí ẹ carry up for one side gbọ́ owó tó máa pẹ̀ because kò lè fẹ́ ó ti marry kí la wá ń sọ eré eré kí la já ń bẹ́ kò ṣe abẹ́ no pepper dey rest jàre. to settle you down. Mm -hmm. eh? can't give you proper training on this semi. senator matter ṣó ah, ah. ti gbọ́ mi. pé <laughs> mo mọ̀ fọ́ fúnra mi. bẹ́ẹ̀ni mo fọ́ kẹ́ ẹ gbà mí kẹ́ ẹ máa wọ ọmọdé àná ẹ̀ tó ń sọ pé òun fẹ́ lecture èmi àbí àti wọ́ àtàwọn tó kù ẹ kí n jọ lecture yín papọ̀ ìyára ìyálé mi nà àbọ̀ mọ̀ mi ni ah. ẹ wọ ẹ wọ ẹ wọ ẹ wọ ẹ wọ. Hello, hello, baby. Oh yes. Yes, our not ready. Oh, you guys are outside. Okay. We're coming. <laughs> the guys are outside and they're waiting for us. <laughs> jáde kúrò ní ṣọ́ọ̀bù mo ń wọ ẹ̀yẹn ìsinsìnyí ó yá máa lọ máa lọ ó sì ń dúró. madam ìmọ̀ kankan ẹbí samuel mi kọ́ mo jówó ọlọ́wọ́n ọba rí mi jówó. ó Jale, mo sọ fún yín mo ní six ní kẹ́ ẹ close lockdown tún wà ọ̀tọ̀ ló máa jẹ́ kọ́lọ́pàá wa mú mi bíbá yìí six kí ló tó di nine ten sí ṣọ́ọ̀bù mi. Demi, bọ madam sọ fún wa pé ká máa close ní six o'clock bọ wo ló máa close late wo máa sọ fún mi pé kí n fi ṣọ́ọ̀bù lẹ̀ wọ́n máa pa mi iṣẹ́ bìtì wo ló close late. ṣé o gbọ́ nǹkan tó Samuel ọlọ́run ọ̀gá ọlọ́run ọlọ́run ọba ń gbọ́ ẹlẹ́dàá yín dẹ̀ rí mi mú owó mi. sori tí mo bá gbé ìgbàjú fún ẹ wà á bóyá mọ́tò kọlu ẹni orí bó ṣe ní tó bá tẹ̀ sí wọ skẹ́ẹ̀tì ṣojú oṣù ìbò ó yẹ kéèyàn máa ṣọ́ra kéèyàn tó máa gbé ẹyin ọmọ igan pápá. wọ́n ló close mo fi ẹ̀lẹ̀ sí ṣọ́ọ̀bù lánàá mo fún yẹn lẹ̀ sínú dúrọ̀ yẹn báwo ló ṣe ṣe láàárọ̀ ìgbà tá a dé àlè bá ọmọ. ìmọ̀ ọlọ́run bá ń kọ́ ìmú. báàgì tó gbé wá dà. mi ìmú ẹni wọnú báàgì kan kò sówó kankan mẹ́rin. bá ń pè báàgì. owó ni owó mi ni báàgì mi ni kò sówó nu báàgì mi òun lélẹ̀ báàgì mi ni. ta ló lè báàgì rẹ. ta ni òun lélẹ̀ yìí. o dẹ̀ jẹ́wọ́ náà. <laughs> owó mi kò sówó kankan mẹ́rin. bàtà ló tiẹ̀ tó ṣe o máa ń jẹ́ tó bá tún kò ń ṣọ̀bù o tún máa ń gbàgbọ́ mi lọ. ṣù lélẹ̀ inú báàgì ẹ̀ kò sówó ń bí o kò sówó ń bí o dáre kò sówó ń bí ó yẹ ó yẹ. jẹ́wọ́ náà because wọ́n ló clear bẹ̀yẹn last na lálẹ́ àná. ok madam nígbà tá a ní pé kí n máa lọ ẹ kàn ṣàánú mi ẹjọ́ torí owó iṣẹ́ tí mo ṣe fún mi. àfáàjọ náà ń béèrè rògbò ó tún béèrè owó iṣẹ́ lọ́wọ́ mi ṣé torí mi ò pọ́ ọlọ́pàá fàbí mi ní káwọn bọ́ìsì bá mi kọ́tẹ̀ ọkọ́ bá mi jẹ́ sí òòna gbogbo pátá ò jẹ́ lójú kọ́kọ́ ò dìbànújẹ́ ó yá ìta ìta ìta ìta ó yá wọ́n ní ṣọ́ọ̀bù mi wọ́n bóyá rí ó dàbí egbèrè wọ́n òwúrọ̀ wọ́n bóyá rí wọ́n bóyá rí a máa ṣe ṣóṣóṣóṣóṣó òṣì káàkiri ó yẹ kéèyàn máa wà kọsẹ̀ dáyé yín gan kéèyàn tó máa gbà yín àbí kí ló dé gan náà. ìdè ṣóògùn ìwọ̀kọ ló mú mi. màmí ṣé ẹ trust mi ni látọjọ́ tí mo ti bá wọn ṣiṣẹ́ mi ò jí five naira wọn sweet wọn ló kéré jù kó kánú mi o. èmi tí ẹgbẹ̀rí ọmọ mi jẹ́ ọmọ mi ò ń jalè ọmọ mi ò ń mú nǹkan ní nǹkan a lè má lówó lọ́wọ́ àmọ́ ọmọ mi ò ní jalè. èyí kọ́ ni mò ń pè ní orí kẹ́ bá síta ẹ bá síta ṣẹ́gbọ́n mi ni. ṣé kò ṣe ní àyè ṣe báyìí ṣé kò ní síta tó ní kò lè sùn. ti dé ó ti dé. ẹ jẹ́ kí n lọ yọjú sí wọn. O òkú nípa mi. ló bá lọ ó bá fà. bóyá kẹ́mi ló bá gbé kò tí di àbí. kẹ́mi ẹni sọ ilé ìtẹ̀lẹ́. ó má jẹ́ kó wọlé. níbo ah. ah, ah. lọmọ yín wà? kò tí ì dé báwo tó sọ fún mi pé ó ti wọlé ń sílẹ̀ ní kò tí ì dé ẹ pọ mọ ibo síta fún mi jọ ẹ fẹ́ jẹ́ kí ará àdúgbò gbọ́ gbogbo nǹkan tá sì ti lè fi jóná àbí. ó yá kí ló ṣẹlẹ̀ mò ń gbọ́. kí ló ṣẹlẹ̀ mo fẹ́ bá mi bẹ̀rẹ̀ ó ti lè jẹun mọ́ mi a máa sọ tó mo ní láti dé ó lè mú wá fún mi. ṣé mo pé nǹkan tẹ sọ fún mi láti over two months lélẹ̀ tẹ ti jẹ mí lówó ẹ̀yìn àtọmọ yín. wọ́n lọ máa fún ẹ. nígbà wo gbogbo yín wà mí báyìí sí kẹ́ lè gbọ́ ǹgbà ó lẹ máa sanwó mi jẹ́ gbèsè ló máa sún àwọn gbogbo ọ̀tẹ̀ ń sọ yẹn. èmi ò fẹ́ gbọ́ ìjọ tẹ fẹ́ sọ owó mi gangan ni kẹ́ sọ fún mi. tó bá ti dé ẹ wo bẹ ṣe ń sọ̀rọ̀ tó bá ti dé ẹ sọ̀rọ̀ sókè. tó bá ti dé owó tó jẹ gbèsè ló máa fún ẹ ní sùúrù ìgbà tó tẹ̀ báyìí tó yàn. ẹ jọ ìwọ ni owó tóbi kò téèyàn ẹ ẹ má sọ̀rọ̀ ẹ fún mi mọ́ ẹ mọ̀ pé nínú business yóò bá ti ń yọ owó kínkìnkìnkìnkìn díẹ̀ díẹ̀ owó ní pé mọ́ ẹ ṣe fẹ́ sọ mí di dàbí mo ṣe dà ni ẹ̀ ń bẹ̀ mí ẹ wo tó bá máa fi di ọ̀la tí bá máa fi padà wá gbogbo ijú yín tó rí blue black yìí ẹ̀rí nǹkan tí máa ṣe fún yín ẹ má bẹ̀ níjọ ẹ rí wọn gbogbo wọn bọ́ ṣe rí. ẹ wo ẹyàwó ọmọbìnrin yìí fún o kò léèpò lójú o ti dán mo ti sọ̀rọ̀ jù. ọ̀nà jẹ́ lówó wa dé. ó ní ìrẹ̀lẹ́ ọjọ́ kan ẹjọ́ ah, ìpẹ̀lẹ́ ọ̀tọ̀ nìkan tẹ̀lé wọn tẹ́lẹ̀ ọ̀tọ̀ nílé ìta tún wọn báyìí. ìpẹ̀lẹ́ ẹ wo ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mò ń bọ̀. wọ́n ní mo lọ lọ iye tẹ̀lé gbogbo ló ń lọ. má jáde o má jáde ṣé kó mú nǹkan tó ṣẹlẹ̀ ń sìn wọ́n bá mi bẹ̀ ń yọ wọ́n bá mi bẹ̀ tó kẹ́ni ikú tó fi inú ìlú rẹ̀. Táyọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ó ní ráìsì kan táwa fẹ́ jẹ lọ́la bóyá kí n lọ gbé wá. ó fẹ́ fún wa ráìsì kan ní ọjọ́ tó máa lọ́jọ́ nínú ìpìlẹ̀ ṣẹ́gbọ́n máa tó dé sí. mo ṣe mo náà rálá náà ojú ò ti tiẹ̀. àbí pé mo mẹ́rin sáré lọ ra bisikíìtì.

ayé ìmọ̀ òun bàbá gbọ́. ẹ ẹ àǹtí ẹ àǹtí ìwọ máa kó àwọn pákó yẹn ẹyẹ má kó pákó mọ́ ó ti yé yín ṣe ra àwọn táìsì yẹn ẹ máa kó lọ sí òkè gbọ́n ti fẹ́ lò ẹ àwọn táìsì yẹn táìsì ló wà ń bẹ tí kan bá lè fọ́ kọ́bọ̀ ẹ̀ nígbà kúrò ń bíbà ẹ̀ ṣọ́rọ̀ mi yé yín eh, because láti lè mo ti sọ fún yín pé iṣẹ́ ọkùnrin ni kò ń ṣiṣẹ́ obìnrin ó ti yé yín ó yá ẹ jára mọ́ fast fast ó yá ìwọ náà kò má ṣe mẹ́lẹ́jà rí kó ṣe bí ọkùnrin ó ń ṣe ẹ ló jàre wọn ti káwọn sílì yẹn wá aláyé ò ní pẹ́ débi báyìí ẹ́ ókè ókè ókè kò sí wàhálà kò sí wàhálà. mọ́mí ẹ lé díẹ̀ díẹ̀ ẹ̀jẹ̀ máa ṣe díẹ̀ ẹ pẹ̀lẹ́ kí ló ń ṣe yín gọ̀ǹgọ̀ báwo ló ṣe ń ṣe yín inú yẹn ẹ pẹ̀lẹ́ kí ló fẹ́ ṣe é ẹpẹ̀lẹ́ ẹpẹ̀lẹ́ ẹpẹ̀lẹ́ mú mi ẹpẹ̀lẹ́ ẹ ṣé kí n gbé yín lọ fámásì ẹ tí wọn lè gbé kí n gbé yín lọ fámásì kò sówó lápò mi mumi. Mumi ti fi gbé yín lọ mú mi ẹni sùn ẹ kí ló ṣe dẹ mú mi mú mi ẹni sùn ẹni sùn tó bá ti fẹ́ mú yí ẹ dì mú ẹ dì mú ẹ má bẹ̀rẹ̀ sókè sókè. jáde ìpele ìpele ìpele ìpele sórí fún ètìdé inú kún bóyá kí n gbé yín dìde kí ni inú yẹn ó yá ẹ láì dá padà. bíi five six yẹ ká ti gba owó bọ́mí mọ́kọ́ tó ṣẹlẹ̀ lénìí ah, irú ilé ti sú èmi o. Eh, ṣé ní tèmi wọ́n ẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ṣẹ́ lọ́wọ́ àìkẹ́ kọ́gà pẹ́ kan tó dé. Ah, ó tẹ́kọ̀ ètìtì dé ọ̀nà tèmi jìn ìtumọ̀ lọ́ọ́ sì jìnnà báyìí ah, eh? ọ̀nà jìnnà àbí ká gbowó eh, fún kókó. bóyá kẹ jẹ́ ká ní sùúrù. Ah, ẹ ẹ ẹ nǹkan láti ṣẹlẹ̀ báyìí. kí ló ṣẹlẹ̀ sà. wọ́n pè mí tán sí pé nígbà tí ọ̀gá fẹ́ máa bọ̀ níbí báyìí ọ̀gá ní accident. ọ̀gá ní accident. ẹ ẹ ẹ sà ìgbà wo gangan wa ló fẹ́ discharge ọ sódà á máa lè mọ̀ gbà táwọn. discharge ta ni alọ́gà láti dẹ́n kọ́dẹ̀ ti kú ah! ẹ dẹ́n sọ̀rọ̀ discharge ẹ wò ó tí mo ní kí wọ́n break fún yín nìyẹn jàre. ẹ sà. mi tún gbowó ṣẹ́ mi ò tún gbowó ṣẹ́ẹ̀kì mọ́ mi ò jẹ́ kí. ló ṣe wọ́n ó ní kí wàá rí ẹni o. mo ṣe dípẹ́ bàbá ẹni mo rí tí mọ́mí mi lọ́nu mọ́lẹ̀ ah. tó ń wúkọ́ ewu ti ń bá mi pé ẹni kò bá mi máa mi ni ah. mo bá tún ní pé kí n tiẹ̀ ń lọ ní pé fóònù sí lọ́wọ́ ẹ kí ló ń ṣe fóònù tiẹ̀ náà. fóònù mi kò sí ibi tí mo ti lọ ṣiṣẹ́ mo ti ń bọ̀ mo fún mi ní one naira yóò ah. fún mi lówó. ẹ̀mí wọ́n mi mọ́ mi mọ́ mi ẹ̀pẹ̀lẹ̀ ẹ̀pẹ̀lẹ̀ ẹ̀pẹ̀lẹ̀ ẹ̀pẹ̀lẹ̀ kí ẹ sọ fún ọkọ máa rọra ogun kọ́ ẹ̀pẹ̀lẹ̀ mọ́ mi gbogbo máìdì ní pé tó máa fún mi lówó máa dẹ́ bá wọn rògùn wọn nítorí wọ́n lọ́sà ogun wọn dẹ̀ tutù tán. owó lówó èmi náà bá ti rògùn fún owó tó kù ni mo fi ra gálà àti kíní ìfún wọn. tí mo ṣe wà mí ní ṣíṣí lọ́wọ́ àbí mo rí five hundred fún ọkọ bí wọn máa pẹ̀lẹ́ ní ẹ̀rọ ọ̀rá tó bá ti mú yẹn náà. ẹ pẹ̀lẹ́ wà ní five hundred ojú mi kú yìí. mo sọ fún ẹ pé owó tó kù lọ́wọ́ mo fi ọ̀rá tó ní fún ẹ fún mi pé dínkù. wà á ṣe ayé wá o. bá mi pẹ̀lẹ́ ẹ̀rọ náà wà á ṣe ayé wá láyé bí òun. Mami ah, ẹ̀wù ẹ má wọrí kò lè yọ mí. Kò lè yọ mí. Mm-hmm. Kò Mami ẹ pẹ̀lẹ́. Ṣeré ni mo wọn kì í bá ní wọn kì í bá ní tọkọ tó fani nítọ ya ni ẹ gbẹ bọ síta fún mi ìyàwó èrè ẹ rí bó ṣe rí ẹ rí bó ṣe rí ẹ filẹ ẹ filẹ ó yá owó mi dà owó mi dà ojú ọ̀hún bíbí pé ó fẹ́ kí n gba ojú ẹ ni ọwọ́ mi dà. kí ló dé tó jẹ mama lówó tó fẹ́ sanwó sórí lẹ́yìn tó bá fún mama lówó wàá fẹ̀mí ara ẹ di. wàá fẹ́ kú lẹ́yìn wàá fẹ́ kú lẹ́yìn dúró náà dúró náà dúró náà dúró ibo lọmọ ẹ wà. kò dé láti fi ṣe mi. kò dé láti fi ṣe tó ti ń sọ láti jọ ẹ ẹ nà ó pa ẹ ṣì jẹ ẹ sì ẹ mú kẹfọ kẹfọ orí ẹ fún mi yóò ṣì yóò ṣì wọ́n bó ṣe rí ẹ ẹ kẹmú kẹnà kẹfọ orí ẹ kẹfọ orí ẹ ẹ ti sẹ́yìn ẹ ti kí ni ṣe é ẹ ti pamọ́ mi ẹ ti bọ̀ wọ́n jẹ́ mi lówó ni wọ́n jẹ́ yín lówó àlè ṣe fẹ́ lù wọ́n pa báyìí torí ọlọ́run ẹ báyìí it's okay ẹ dandan jẹ yín. eleven thousand seven hundred naira ìyá burúkú ìjẹ mi. eleven thousand ṣé kò jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni kò jù bẹ́ẹ̀ lọ. àwọn ọlọ́run kò tó bẹ́ẹ̀ kó tún sọ̀rọ̀. ẹni sùúrù ọ̀tẹ̀ máa sọ ẹni sùúrù ẹ má fọ ọkọ̀ wọn mọ ẹni sùúrù. ó máa bẹ́ẹ̀ ta ẹ kawọ́ mi fún mi. Ah, ẹ kawọ́ mi ah, fún mi. ẹni sóbìrín náà lẹ́yìn náà ṣe thousand ló wà ń bẹ̀. ẹ má wọrí ẹ fi wọ́n sílẹ̀. a ní kẹ́ fi twelve thousand ló wà ń bí ìbọn mi ò ní change. ẹ má wọrí ẹ fi sílẹ̀. mi ò ní change. ìyàwó rẹ kí ló dé. ìyàwó rẹ ò ní bọ́ ṣe rí. Ah, ṣé kò mí wà ń bẹ̀ ní lẹ́yìn owó tẹ́ ti gbà? kí ṣé kò mí wà ń bẹ̀ ní? ṣé bí wọ́n ti sanwó fún yín? mú mi ẹ kí ló dé kó di báyìí bó ṣe di yìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ìyá oníjẹ yín ìyá oníjẹ yín pẹ̀lẹ́ irúkèrè báyìí ọmọ ìdá mú mi ọmọ ìdá. ó ti jáde ohun àṣẹ lọ. ẹ má bọ̀ nílé. irúkèrè yìí báyìí ẹ pẹ̀lẹ́ kò sí má gbà chẹ́ńjẹ fílẹ̀ ẹ mú mi. Thank you tèmi táyọ̀ báwo ló ṣe wá fẹ́ ṣe ọ̀rẹ́ báyìí. mo ń fi tiẹ̀ tí mo kọ́ tí mo fẹ́ ṣe báyìí tí wọ́n ti fún mi lówó tiẹ̀ ó mì pé wọ́n ti fún ẹ lówó. àwọn ti fún mi lówó. wọ́n ti fún ẹ ní gbogbo owó ọ̀sẹ̀ kan. ó ti fún mi. Ah, wọ́n fẹ́ mi. Ah kí wàá ló fẹ́ ṣe báyìí sí. Ah, àwọn ẹyọ kan péré mo dẹ̀ fọ́ o kí ni màá wá sọ fún màmí báyìí. o ò ní choice wàá ṣàlàyé fún wọn náà ni wàá ṣàlàyé fún wọn náà ni. màá ṣàlàyé fún mọ́mí pé wọn ò fún mi lówó àbí èmi tó ipá ti jẹ gbèsè ńlẹ̀ kí ah. kan dé kí wọ́n sanwó ni mo dẹ̀ ti promise wọn pé màá san gbogbo owó yẹn lọ́sẹ̀ yìí. Ah. wo gbà pé bí ọ̀rọ̀ ẹ ṣe rí nìyẹn gbà pé bọ́lá ṣe kọ́ nìyẹn o ò ní choice báwo àwa ṣe délé báyìí. Ah, mọ́. bẹ́ẹ̀ pé mi ṣì ní ṣé mo ti pẹ̀lú ọ̀rọ̀ bíbá jùlọ ìgbìmọ̀ abọ́nilẹ́yìn ìjìnlẹ̀ wọ́n bí oṣù ti gbọ́. òun jẹ́ kí n tètè máa lọ bí tọ́ràn mi ìwọ́n náà ṣàmọ̀ràn màdá wọ́n lè débi báyìí sí kọ́ máa pariwo mọ́ mi kó mọ̀ ọ́rọ́ wọn. Ah! kí ni màá fi lè ṣe báyìí wọ̀n lọ. madam má ṣẹlẹ́dà mi o madam má ṣẹlẹ́dà mi o nítorí àwọn kan. Oh! mi dúpẹ́ lọ́wọ́ rẹ mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n tó bá rí nǹkan tí tó ké àtàwọn wèrè tó kó dání lẹ́yìn tó bá rí nǹkan tó fi mí ṣe alùkìyé orin yìí náà dùn mí o bẹ́ẹ̀ ń dùn mí. ọ̀nà mi ọ̀nà mi gan-an ọ̀nà mi ọ̀nà mi. ó ṣe ìdúpẹ́ lọ́wọ́ ẹ̀ lágbára ọlọ́run a máa pẹ́ fúnra wa. àmín ọlọ́run ló lọ pé a ní kí ẹ má dúpẹ́ lọ́wọ́ mi mọ́ ẹ má dúpẹ́ lọ́wọ́ mi mọ́mí ẹ mọ́mí ti tèmi náà ni mọ́mí mi lẹ jẹ́ situation tí mo bá wọn yẹn ó terrible gan ni tí mo bá rìn sásìkò. gómìnà bàbá lẹ. báwo lẹ ṣe jẹ́ kóhun yẹn kó tó yẹn because last time tí pẹ̀lú ẹ sọ̀rọ̀ sọ wípé o ṣe self tán ni kí ló wá ṣẹlẹ̀. sórí òtítọ́ ni látìgbà tí mo ti ṣetán bá gbogbo ibi tí mo submit application sí. Si wọn ò tí pè mí mi ìmọ̀ kan ti máa ṣe ó ti sún mi mi ò ríṣẹ́. báwo lè fẹ́ ríṣẹ́ ó lè fẹ́ ríṣẹ́ gidi ní abúlé tàwa yìí ó lè ríṣẹ́ gidi tó máa fi bọ́ rẹ̀ tó máa fi bọ́ mú mi ṣé bó ṣe ń wò mí yìí mo ti ní ilé méjì. ẹ ṣé pé lálejò ni ẹ bó ti jókòó yìí mo tẹ̀ sí pé sometimes that number máa bọ̀ lẹ́kọ̀ọ́ wá jọ mi mú mi jẹ́ kí ó tẹ̀lé mi ẹ jẹ́ kí tèmi máa bá mi lọ sẹ́kọ̀ọ́ ah, èmi nìkan bẹ́ẹ̀ ni mo sọ wọn á rí ṣèwájú iwájú ẹni ètò tó bá fi ọlọ́run máa ṣe fún ẹ lẹ́kọ̀ọ́. èmi ni kò mọ wọn bí bẹ́ẹ̀ kó lè dá wọn jẹ mí o wọn ní fìyà jẹ yín wọn fìyà jẹ mí o wọn ní fìyà jẹ yín. Hmm, ṣé ẹ jẹ́ kí n mú yín kúrò bí tá wà yìí kémi gan-an tiẹ̀ di lálẹ́ kí n tọ́jú yín. I swear if he try that rubbish with me me o oh, i go treat him fuck up i don nice reach that level now i come this Lagos come count bridge. ah maybe. Hmm. Hmm. hmm. ṣebí wọ́n ni ọmọ Igbo bíríìjì gan ọtí ẹ ṣe máa káàntì mọ lẹkọọ sí. i dey tell you now. Ah, owó tó fi ń ṣe bíríìjì náà lẹkọọ yìí ọmọ. wetin dis pipo dey even show like this. Hi, babes. Ah, How ah, oh, na dey? Yeah. Ṣé wàá pa? Búbu. Mm-hmm. I dey. What you jókòó wá jókòó. Èwo rèé bí ẹyẹ ẹ̀tù? Àbí bí ìgìsò orógbó ti Ah, But wait, wait. You not tell us say you won't bring house help come now. I'm over even if you wan bring new house help wà á tiẹ̀ ọkọ sọ fáwọn méjèèjì náà ọkọ lédè mú ẹni àwọn person kókó máa bọ́ nínú ilé náà kò make any sense. ẹ eh, má bínú kókó pín ṣe house help uh, childhood friend mi ni mo mú wá láti lò wá ni. oh really. yeah. Mm-hmm. Um, tẹ́mi àwọn ọ̀rẹ́ mi ní ilé yìí. ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ bó ṣe pé mo fẹ́ tẹ ojú ayé mọ́lẹ̀ àbí bóyá mi ò fún yín ní regard ti ti yín but get as the thing be so mama explain fún yín later. Ah. Mm-hmm. I abeg na own abeg i go explain Oh yeah, take awole but oh, you actually no tell us that witch one come go bring for no be witch Not my friend but calm down i go explain eh ah ah Yeah, baby. Má sọ fún mi pé o jáde o, o múra náà, Oh mi ò rò pé má tẹ̀lé yín jáde o honorable náà kó ìrìnà ní kí n má lọ sẹ́nu ẹ̀ páwọn ń bọ̀ lẹ̀. Hmm. Hmm. mo jẹ́rìí ẹ̀ gbélé pa ó ló fẹ́ fè ní ṣe àbí. àbí náà fi yé mi. ọ̀rẹ́ mi ó bá o ẹ̀jọ́ ń sọ ẹ̀ ń jáde ẹ̀ ń já mímí lọ ni. wo iṣẹ́ tiwa làwọn bá lọ but má worry very soon ó máa tó yẹ ṣé ti gbọ́. iṣẹ́ yín èmi náà fẹ́ ṣiṣẹ́ àti pé gan-an ṣé security lẹ ń ṣe ni àbí ah, láì ṣọlọ́dẹ lẹ ń jáde by this time. àtòyè ìjọba bá wa sí lẹkùn jàre tí yóò ṣe bẹ́ẹ̀ mi <laughs> mo jẹ́rìí ẹ̀. mẹ́sàn-án kọ́ tilẹ̀kùn dáadáa ah! olúwa ọmọ ìwọ ló máa pa mí tí n bá múra rè. ṣé ẹ̀yin náà máa lọ bàbí. sórí ò burú ṣá by this time gòrè ìwọ ló máa ṣọ́ táìmù kíní tó ń jì sọ́ọ̀fù ìta ló gbé fún ẹ. bẹ́ẹ̀ ọ̀dẹ̀ ó wá bí wọ́n oníṣẹ́ wọ́n jẹ́ ọlọ́dẹ ṣọ́ọ̀dẹ̀ ọdẹ apẹ̀rẹ̀ lójú ẹ̀. 模糊。 guy. afọ. Ah, ah. kí ló ń ṣẹlẹ̀ náà ṣé tí n bá jí sára ń sìn o fẹ́ fi mílẹ̀ só tẹ̀ máa lọ ni. àwọn ah, which one be that one ìgbà tó ṣe ń sùn náà ó ṣe kí n máa disturb ẹ ò dẹ̀ sọ wíṣẹ́ jí ṣé mi ní díẹ̀ eh, and again reason tí mo fi ń tètè ń lọ tí mi fi disturb ẹ ni pé. wọ́n pè mí pé ọmọ mi pé ó collapse and mo ní láti débẹ̀ kíákẹ́ because mi mọ condition tó wà so I need to go. Eh, ẹ̀ ń tọ́wọ́ máa débẹ̀ owó tèmi dà wetin you dey where oh. my own money now yeah you won't wan comot go meet your pikin kin settle me know you take am easy na wetin happen. mo ná ọmọ mi collapse kí n sáré lọ yọjú sí òun béèrè owó. wo wo wo wo tí wọn gan ọba fẹ́ collapse don gats give my money before you comot for dis hotel room wetin you dey tell me i no get strength to you go finish now dey call you no go pick my call give me my money before you comot for here. ọ̀gá wetin happen gan sef kí ló ṣẹlẹ̀. Eh? àmọ́ dẹ̀ ń bẹ̀ fún òun rẹ̀ lẹ́sọ̀ onírànlá kí ló ṣẹlẹ̀ eh? ṣé mo gbádùn ẹ̀ gan ọmọdún ni ṣé mo gbádùn ẹ̀ ni mo ń bẹ̀ mo ń bẹ̀ mo ń bẹ̀ sọ ń ṣe lámàrà mo ń ṣe lára ṣé mo gbádùn ẹ̀ ni you come dey ask us money wetin happen. you say. Eh, I don't enjoy you now. You don't enjoy me. Eh. You go four rounds. If let's say you're mad, wọ́n wọ́n ọ̀gbẹ́ni iṣọ́ ti ya wèrè ni. Ọmọ I give me my money say follow me I no come get any money now. You no get money? You no get You no go comot for year. Oh, crow me by. So na because of money you dey tap me. Uh Amaka, Eh. wait you know ogun you no dey collect bribe o tún má fi gbin ẹjẹ pé ó ní lọ nìyẹn o. ogun abi wetin na that ogun go kill you go kill your mama ogun no máa pa yẹ this i no hear your body that level ṣọ́ra o give my money o amaka i dey joke o give my money. amaka eh. ok o gbọ́ yorùbá àbí eh. ṣọ́ gbogbo tó ń ṣe ní sàn fèsì mọ́ra bó ṣe ń fèsì mọ́ra ló ń gbẹ́sẹ̀ lé mọ́lẹ̀ nínú kó gbẹ́sẹ̀ kó lórí ẹni sí ó sì yẹn máa pa ẹni sí ṣe kọ́ méjì yálẹ̀ yìí. Oh, wait wait no say you don mad. me. yes you don mad you know say you no get shingbai for eye carry me come hotel come come do come come you do me one time you do me four good times you come dey tell me story now yeah yeah yeah yeah yeah Yeah! Yeah! Yeah! mo ní ojú kò yẹ kó sùmọ́lẹ̀ àyùbá tó yà lórí wa máa pa ẹ̀. ó dàn ṣọfẹ́ ìfẹ́ tó fẹ́ jalè kù ní kí ló dé ó ṣe àpọ̀n. kí ló ṣe tó ń pè mí. kí ló tó fi kọ́ di stop life mi. jọ wọn kètò fi sílẹ̀ yìí ṣé kán bẹ́ẹ̀ fi ra gúgúrú àbẹ́pà bí kí ni kán bẹ́ẹ̀ fi ra. ọ oh, omi pé wọn kì í yóò tó ẹ. one thousand lówó ti tẹ̀yìn alówó tó bá mi kó sílẹ̀ dà farabalẹ̀ farabalẹ̀ farabalẹ̀ ẹ balẹ̀ torí wọn kì í tí mo fún ẹ yẹn mo ro kájé mọ́ ẹ lára ni wo ife wọn kì í pé at least kò lè fi epo sínú mọ́tò ẹ gọ́sọ̀ good epo ti wálẹ̀ at least ilé yà ṣe dàbí abitẹ́lẹ̀ ìtàsùn ẹ. èmi. yẹ ìwọ owó òsì tèmi lélẹ̀ yìí. owó ẹ̀ lọ. jọ ṣé mo ju àwọn tó ń lélẹ̀ ní ọba lẹ́lẹ́ bíríjì lójú ẹ̀ do I look like them. n bá fún ẹ ní ìlànà. do I look like them. owó mi dà mo bẹ ẹ ní. oh I see ẹjọ ẹkọ tẹ́lẹ̀ ló kọ́sùn gbọ́dọ̀ bìsì inú fọ̀tà ìtọ́ introduce ìwọ yìí ìwọ yìí káni mi mọ̀ pé wọ́n ní bad dog lára ni olórí burúkú ah master ṣàfàní ọmọ ní èmi àgbẹ̀ ṣé èmi àgbẹ̀ irú wọ̀ yìí no you tell me. wọ́n ní olórí burúkú ìwọ ni àṣìyẹ rẹ tó ń tẹ̀dọ́ láti ìdílé yìí ó yà àgbẹ̀dẹ look you dey bring my money out. ìwọ pẹpẹ láàrin kákọ sùn ká jí lóru mọ́jú abẹ́mi bad calls mo gbà more than ten bad calls ni mo ti gbà bí sì ṣe sick làwọn mi wọ mi bẹ́ẹ̀ ni wọ́n tó bàjẹ́ sójú ọ̀nà wọ́n kò kọlu àwọn. tó máa ń kókò ayé èmi náà pè bẹ́ẹ̀ abẹ́ èyí dey carry my money comot. yes it is the way. ti bá fún ẹ ní ìlàjì. let me warn you well you are who eh? you are èèyàn tó gbé mi fún ọ̀sán fún nǹkan fún wẹ́ẹ́ jẹ́ fún ẹni àbí ọ̀yà give me my money wọn àbí yẹ rẹ máa ṣú ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ where is my money ọwọ́ mi dà ìwọ ń bèrè wẹ́ àbí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ok wọ́n ti lọ ẹ̀ díẹ̀ àbí ọ̀rọ̀ pé lásán ni ó ti di àtúntò. you know you know you know trust me please ọ̀lẹ́ yàwó you know anything please. see if you get touch me again. i go show you pepper ti sáfẹ́ ọ̀dẹ ti olóyún tó kúrẹ́ onígbà kúrẹ́ onígbà onígbà kúrẹ́ please ọ̀dẹ. kí ló ṣẹlẹ̀ sí ẹ jẹ́ àyẹ̀wò ṣé ẹ yọ̀ sí gọ́tà àgbà tẹ̀ ń lọ. fẹ́ mọ̀ kó tó ṣẹlẹ̀ nínú. ẹ mọ̀ kó ń ṣe bẹ́ẹ̀ fi lélẹ̀ lánàá rẹ̀. una kí. no name me no name me abeg abeg abeg. Ah. ṣé wọn ṣé wọ́n da òrè pò bọ́ wọ́n bí tó ti ń bọ̀ rẹ̀ kí ló ṣẹlẹ̀ sẹ́yìn méjèèjì yìí kò ń ṣe bẹ́ẹ̀ ṣe kúrò lé lánàá rè náà. sori èèyàn kọ́ ni iṣu láti ọjọ́ tí mo ti wà lórí street irú nǹkan báyìí ò ṣẹlẹ̀ sí mi rí mi ò lè jáde kí n má mú nǹkan padà wọlé yìí eléyìí mo jáde mi ò rówó mú wọlé olórí burúkú má ṣàǹfààní yẹn ó tún ná mi ó ná mi bẹ́ẹ̀ ni máa kú ni ó ní èmi ọmọ yìí mọ̀ pé òun máa pa mí sóòtẹ́ yẹn ni ah, ah. mo dẹ̀ mọ̀ pé orí mi ẹlẹ́dàá mi ló máa dá fún mi tó bá wà. Ah! ṣé o mú gbaná ayò ni. èmi ọmọ ọ̀rẹ́ rúkùn ni. ṣebí tẹ ẹ ìgbà. wẹ̀rẹ̀ onígẹ̀dọ̀ àbò ní mòlẹ̀ tó gbélé mi lọ́wọ́ bọ̀bọ̀ tó gángà òṣì yìí ṣorí ó ṣe mí léṣe láti alẹ́ báyìí tí dàrọ̀ ni mi ní káyé rounds tó lọ ó wá lọ tán wá gbé one thousand naira lẹ̀ fún mi. mo ní kí ni mo fẹ́ fi dé ìṣe e mo bá pè lórí fóònù mo kí fún gbàgbọ́n abidé báyìí mo ní wù mí dá. ló bá bẹ̀rẹ̀ sí ní sòṣì lọ́rọ̀ ló lù mí lù bàrà ni mo tẹ̀lé dé kọ́rídọ̀ ó tún mú mi ó tún sọ mí gbòǹgìrì wo gbára mi. ìyá jẹ́ ọ̀tá mi ní ẹ̀. Ah. Ah, mi ò rẹ́rìn. jọ má bínú ṣé bó ṣe rí one thousand naira gbà that stupid guy no give me anything ṣe ń gbáyìn i no carry come back. Ah. <laughs> ìjọ ọ̀nàrẹ́bù tó ń fẹ́ gbé lánàá ṣé kò padà gbé ẹ̀ ni. Ah, olórí burúkú tipẹ́tipẹ́ mà lọ́nàrẹ́bù. Ah. Ah, àfi bí ìgbà tó ṣe da fresh wèrè bò wọ́n lára jẹ́jẹ́ mi ni mo jókòó fúnra wọn báyìí náà pè mí o tó láwọn ń bọ̀ ìgbà tí mo darí pélé tí ń ṣú jù ń wádẹ̀ ní àkíntì ẹ̀ pé wọn kọ́ máa wà fòrú ni o ìbò lẹ́ẹ̀dẹ́ o ẹjọ́ tó bá ń ṣàṣìyàn kò gbọ́dọ̀ wá direct báyìí èpè burúkú rẹ̀ wọ́n yìí da èpè bolẹ̀ fún mi nìyẹn kí ní kan kí nìkan kí má pa àwọn ọmọ láyé àwọn ọjọ́ tí n bá tún pa àwọn báyìí ọmọ àwọn máa ṣọ́kù ni ọmọ àwọn máa rìn inú ni ah, kí ló dé tẹ ìgbà tára mi ò gbà mọ́ ni mo já fóònù dànù ẹ wo but kí ni nǹkan tó wá ṣẹlẹ̀ náà lọ́jọ́ kan kí ló dé tàbá ẹ̀ tá wá ní irú lọ́ọ̀kì báyìí. Ah, láti ìjọ yìí irú nǹkan báyìí ò ṣẹlẹ̀ sí wa rí o. ó ti sú mi o. Ah, ẹ̀pẹ̀lẹ́ o ẹ̀pẹ̀lẹ́. ṣé ẹ rí kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sẹ́dá báyìí tọ́lọ́wọ́n ba ò ní mọ̀ sí ẹ̀dá tí ò bá dẹ̀ gbà kádàrá á gbà kó dòrò ni. oṣù obi ìgúnnukó ṣàgbẹnu ẹ sọ̀rọ̀ ṣé mo gbẹnu ẹ sọ̀rọ̀ ṣé ó yá wèrè ni mi ò ti sọ fẹ́ pé kò yẹ máa dá sọ̀rọ̀ àwọn ọmọnulẹ̀ ó ń ṣí èrè ni. ẹ̀wọ̀ ẹgbẹ́ kémi máa wọlé. ọmọ báyìí kí láwọn fẹ́ fi jó ẹ báyìí. Ah ẹ ṣe ṣe ṣe bàdí ẹ náà ti yẹ ni. ẹ wẹ́ẹ̀ ṣé ká ní sùúrù ah, wàhálà máa dé báyìí ọlọ́run ẹlẹ́dàá o. ẹ máa ṣe ọlọ́dẹ náà tẹ́lẹ̀ yóò ikú rè pàtẹ jáde lálẹ́ ọlọ́dẹ tó lè lò náà wọn àbúwá lè tó lè àwọn olè ń dàgbà wọn á ná ètò tó báyìí ṣé ọlọ́dẹ ṣé wọn máa ń gbowó wọn pa àpàná ọ̀pọ̀ wọn á lóde ẹni ò ti dira bí wọn fẹ́ ṣiṣẹ́ ọlọ́dẹ wíìzì gbà ó wọn náà tó tó bá táwa jọ ní ilẹ̀ ah, ọjọ́ mo ń bẹ̀ ẹ́ nù gàrí díẹ̀ ni kò fún mi kí n fi nǹkan sínú ibi alẹ́ òní pàwọ̀ náà jọ́ mò ń bẹ̀ ẹ́ nì. ṣé fẹ́ kí n sọ fún yín pé ebi ló ń pa mọ̀nàmọ́ná kù lórí mi ò understand kò sáwìn fún yín ó ti ní ká má táwìn fún yín mọ́ gbogbo àwa tá à ń ta nǹkan ládùúgbò àti ṣe mítìn pé àní táwìn fún yín mọ́. kí ló dé. kí n gò ní ẹ̀ ń bí mi ṣé mọ̀ pa àwọn yìí ti pọ̀ jù ni ṣe fẹ́ dá wa padà sábúlé tiwa náà ni ṣe rí ẹgbẹ̀rún kan tẹ jẹ mí tẹ́lẹ̀ mo ti fún yín yẹn eré ká má pàdé mọ́ ṣe gbọ́. má ṣe bẹ́ẹ̀ tọmọ mi bá dé látẹ̀kọ̀ọ́ gbogbo nǹkan tí mo jẹ pátá ló máa fún ẹ jọ ṣàánú mi ojú òní tí ẹ. ibi tákọ̀sẹ̀ gba ayé yín ti máa ń dùn mí jù nìyẹn mi ò mọ bí tẹ́ ti yàn ah, ah! ṣẹ́yìn nìkan ni tọmọ mi bá dé látẹ̀kọ̀ ló máa fún ẹ tọmọ mi bá dé látẹ̀kọ̀ ọlọ́run máa lóníkà ẹ lọ́mọ lẹ́kọ̀ọ́ gbogbo àwọn òbí ló wà ládùúgbò yìí ọmọ wọn ò kì í dé kọ́ tó sẹ́ǹdì owó sí wọn ibẹ̀ lèmi ti mọ̀ gbé àgbákò nìyí mi ì rí ti yín rí tọmọ yín bá dé látẹkọ ẹ wá máa lọ inú tẹ ti ń bí mi ẹ wá máa lọ ó yá yá yá yá yá yá yá ẹ wá máa lọ tó bá jẹ́ gbàlagbà tẹ́ jẹ́ mọ̀mọ́ kan tí mo lè ṣe fún yín o ó yẹ gbà báyìí. ọ̀nà làwọn àrẹ mú nìyẹn wọ́n máa fún yín gàrí àwọn ní gàrí lé ẹlú martin ó yẹ gbà báyìí ẹ kún un bí ẹ fún mi ní kí ẹ fún mi ní ebi ló ń pa ebi yẹn náà ló máa pa yín. ẹ má ké kúta gba mi láàárọ̀ ta yín ọmọ mi adé láti kọ́ ẹ̀jẹ̀ bí Canada lọmọ ní ìgbà ṣe. Let me tell you one thing, nǹkan tí o understand Rara? You use what you have to get what you want. Báyọ̀ ìṣègbà nìyẹn. Àti wípé ṣòtẹ́rẹ́ báwọn ọ̀rẹ́ mi ò ṣe láìkẹ́ yẹn gbogbo wọn pátápátá tó bá ti jọ ìwà bá wọn láìkẹ́ ni bẹ́ẹ̀ ni ètò wọn á ń gbé sọ́ọ̀tù gbé sọ́ọ̀tù kò ní sí yẹn bẹ́ẹ̀ mọ́ wọ́n máa láìké wà ní ìjọ ọjọ́ ìníránsì wa kò lè ní owó lọ́wọ́. iṣẹ́ aṣẹ́wó bẹ́ẹ̀ ni ọlọ́run ló jẹ́ so iṣẹ́ aṣẹ́wó ló ń ṣe lẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ ni tí wọ́n mú ẹdẹ sọ fún everybody ní ìlú pé ọmọ àwọn big company kan ló ti ń ṣiṣẹ́ o àṣepẹ́ iṣẹ́ aṣẹ́wó ni. ṣé kí n là mọ́lẹ̀ fún ẹ aṣẹ́wó pọ́nbélé ayé àtọ̀run òun ni mí ṣó ti gbọ́ jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ aṣẹ́wó tó ń sọ yìí òun ni mo fi kọ́lé ilé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ aṣẹ́wó tó ń sọ̀rọ̀ ni mo fi ra mọ́tò oríṣiríṣi kò ń ṣe kọ̀ọ̀kọ̀ kì í ṣe méjì kò ń ṣe mẹ́ta iṣẹ́ aṣẹ́wó yìí ni mo ṣe tí mo fi ń bọ́ ẹbí tí mo fi ń bọ́ gbogbo àwọn tó around mi iṣẹ́ aṣẹ́wó ni mo fi ń bọ́ ẹ bó ṣe jókòó yìí jọ ewo ni wọ́n gbé ṣe láyé ẹ̀ inú igbó yẹn ni ẹwà tí ìjẹun tó tó tó ń tòṣì bẹ̀. nǹkan bá mi wá iṣẹ́ èmi ò mi ò lè ṣiṣẹ́ aṣẹ́wó lẹ́kọ̀ọ́ tó bá wáṣẹ́ fún mi máa ṣe mi kì í ṣọ̀lẹ̀ bẹ́ẹ̀ kí n má ṣaṣẹ́wó yẹn ọlọ́run ò ní jẹ́ kí n ṣe. ṣé ó jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ tí ìyá ẹ bá kú tó kú sínú ìṣẹ́ àti ìyà tí wọ́n wà yẹn wà láìtàláì ìwọ ló pa wọ́n bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. anyway ìyá mi ló dárúkọ tó bá wá jẹ́ pé nítorí ìyá mi ni màá ṣe wá ṣiṣẹ́ aṣẹ́wó kí n akókó wà báyìí títí dọ́jọ́ ayé mi. nice dialogue. ẹ jọ̀rọ̀ kí ló máa ń ṣe ẹ̀yin èèyàn tẹ́ máa ń fi ojú ìdọ̀tí wo iṣẹ́ tá à ṣe iṣẹ́ alálùbáríkà táwa ń ṣe tá à ń dùn tá à ń bí àbí díẹ̀ iṣẹ́ tó ń fọ́ wa lọ́wọ́ tó ń fún wa lóúnjẹ tó ń gbé wa ga tó sọ wá di celeb lórí Instagram àwọn slay queens iṣẹ́ ológo it's a professional job iṣẹ́ táwọn èèyàn ṣe tó fi ń là ní má lọ gọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ àìmọye èèyàn tó ń lọ sọ́fíìsì tó jẹ́ pé wọn ò rí ṣe tó wà ó kàn láàgùn ó kàn dààmú kiri inú ayé ni wọn á sọ fún ẹ òun mórí òfin lálẹ́ wá arábìnrin jẹ́ kórìí ẹ pé o ilé kòsó ṣì níbí báyìí o mi ò fọ́ ṣí o òun ló náà ìsìtò ọmọ ẹ sọ̀rọ̀ nítùbí inú bí o mi ò ráyè òṣì o kí ló ń ṣe ẹ́ báwo lè fẹ́ leave tó bá ti mọ̀ pé iṣẹ́ tá à ṣe o ò ní lè join wa láti máa ṣe nínú ilé o máa bẹ̀rẹ̀ sí sọ́fà látẹ̀lé bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ gbogbo ilé tó kọ̀ dé tó ń gara kiri nulẹ̀ tó ń fẹ́ lákiri bó ṣe wù ẹ́ yẹn gbogbo yẹn máa end oríṣi àtòjókòó sí máa jẹ́ orílẹ̀ máa jókòó sí bẹ́ẹ̀ mọ́ orí ilẹ̀ ẹlẹ́nu máa jókòó sí ó jù bẹ́ẹ̀ lọ oúnjẹ tá à ń jẹ tó ń jẹ làwùlàwùlàwù tó bá mú oúnjẹ náà tó bá ṣe tán sí i ó máa jẹ́ bí ìtò gbọ́jọ kù ni gbogbo oúnjẹ tó lórí burúkú ẹ̀ ń jẹ náà àmọ́ bí tó ń jẹ sí tó gọ̀gùn tó níyè tó dàbí òkú lẹ̀ ó nílẹ̀ máa jẹun ẹni àwọn ọ̀nù ni ó tiẹ̀ ní máa jẹun mọ́ni rárá tó ń gbẹ bá ń gbẹ kó lọ mọmi lọ́dọ̀ àbòkíta ibikíbi tó bá wà nílé èso gbọ́dọ̀ máa ṣiṣẹ́ ń bẹ̀ orú gbọ́dọ̀ máa mú ẹ pa ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ o ò ní access sí anything mọ́ nínú ilé o ní àǹfààní kankan mọ́ nínú ilé tó bá gbé wọn sí high level ṣé o máa táwọn bá tò ṣé o máa táwọn bá ta ni iṣẹ́ yìí ó ní standard tó bá fẹ́ bẹ̀rẹ̀ tó fẹ́ bẹ̀rẹ̀ ó máa bẹ̀rẹ̀ láti standard one tó bá yẹ pé a fẹ́ ba ayé ẹ̀ dẹ́ ni a máa ní kó lọ bẹ̀rẹ̀ láti lo àǹgó kó lọ bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn àbókí oníjèrèjèrè àbáwọn olórí burúkú àwọn mọ́lá aláta ẹ̀ kọ́kọ́ bẹ́ẹ̀ fi ká ata kọ́fì tí ì bọ̀ fún ẹ káyé ẹ bàjẹ́ síbẹ̀ àwa mú ẹ wá gbé ẹ sí high level a ní kó máa bá àwọn lọ́balọ́ba jẹ àwọn èèyàn gidi àwọn ọmọ mi ní ìgboro kó máa bá wọn tò kó máa bì ápì káyé ẹ máa dùn wà á gbọ́rí ó yẹ máa jẹ́ ni mo ti sọ yẹ o ìyáṣẹ́ bẹ̀rẹ̀ fún ẹ láti ọ̀la lọ ọ̀dọ̀ àlílò máa máa sùn wo àwọn tó máa kọ́ ẹlẹ́kọ̀ọ́ tó máa gbọ́n tinú tẹ̀yìn àwọn náà ń lọ yẹn ṣó lónìí gbọ́rọ̀ ni èmi máa kó máa kó tèmi fún ẹ. láti kékeré. kò pọ́síbù o ìwọ náà lu nǹkan tó ní bó ṣe ní lèmi náà ṣe ní lu nǹkan tó ní o. Hmm. let me tell you one thing kò tí o understand rárá you use what you have to get what you want báyẹn ìṣègbà nìyẹn àti wípé ṣòtẹ̀rẹ̀ báwọn ọ̀rẹ́ mi ò ṣe láìkẹ́ ẹ̀yẹ tó bá ti jọ ìwà bá wọn láìkẹ́ ẹ̀yẹ jọ ọjọ́ ìnírànsì wà á kò lè ní owó lọ́wọ́ jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ aṣẹ́wó tó ń sọ yìí òun ni mo fi kọ́lé ilé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ aṣẹ́wó tó ń sọ̀rọ̀ ni mo fi ra mọ́tò oríṣiríṣi kò ń ṣe kọ̀ọ̀kọ̀ kì í ṣe méjì kò ń ṣe mẹ́ta iṣẹ́ aṣẹ́wó yìí ni mo ṣe tí mo fi ń bọ́ ẹbí tí mo fi ń bọ́ gbogbo àwọn tó around mi iṣẹ́ aṣẹ́wó yìí ni mo fi ń bọ́ ẹ̀ kò ṣe ò ní lè máa jẹun ẹni àwọn nílé ó tiẹ̀ ní máa jẹun mọ́ni rárá tí ìyá ẹ bá kú tó kú sínú ìṣẹ́ àti ìyà tí wọ́n wà yẹn wà láì tàn láì ìwọ ló pa wọ́n bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Eh, eh. Are you okay? Eh, mo wà òkè sà. mo náà ti rí bẹ́ẹ̀ ẹ súnmọ́ mi náà. ẹ eh, máa súnmọ́ yín. kí ló ṣe tó ń fún mi ní attitude kí ló ṣe. mi ì fún yín latitude sà. kí ló tó ń lera. a mi ì lera. ṣé òun kò téèyàn bá ti débi iṣẹ́ èyí ń ṣọ̀lẹ́ mọ̀ ni. ọ̀rẹ́ sà. so jẹ́ kí n lè. ó lè ṣe ń lera. a ah, mi ì lera sà mo fúre. o ti yẹ ṣé towó tí mo fún ẹ ló jẹ́ kó máa ṣe báyìí. Don't worry. I'm going to double it for you. I'll make it 100,000 naira. Eh? Yeah. 100,000 naira? For you. Ah, eh, better. Sherry, ẹ bá mi rọra ṣe díẹ̀díẹ̀. Sherry, mi really were used to it. Mm. Eh, má jẹ́ kẹ́rù bẹ́ẹ̀. O ti gbọ́ nípa slow and steady. Rárá sà. Ẹyin ni kò call. Okay sir ìjàmbá yẹn ló máa ṣe é jù. ok sir. má bàa fojú rí ìjàmbá tó ń bọ̀. kò ẹ̀yìn má ti jẹ́ yẹn náà bẹ̀rẹ̀ rú. má wọ̀ ẹ́ má jẹ́ kẹ́rù bẹ́ẹ̀ ah, ìṣòro. Oh! ọkùn kí ló ṣe yín ẹwẹ́ ẹwà ẹ̀jẹ̀ wá ṣe ah. ẹ̀jẹ̀ wá ṣe láti iwájú ẹ̀jẹ̀ tí máa sọ fún fún mi pé tí yóò gbé má ti wá ṣe fúnra mi ẹ̀jẹ̀ ah. wà lórí yín ọ̀nkú ọ̀nkú. ọ̀pọ̀ ẹ̀jẹ̀ ìjọba ìgbẹ́ lọ ọ̀nkú ẹ̀ mi bàjẹ́ ayé mi bàjẹ́ ọ̀nkú ọ̀pọ̀ ẹ̀jẹ̀ ọ̀nkú ọ̀pọ̀ ẹ̀jẹ̀ yé tèmi mo ṣẹ̀ṣẹ̀ wọ́n ti dé ọkọ ọkọ yẹn jẹ ọkọ jẹ ọ ẹdílé à tèmi bá mi ah, ayé mi bàjẹ́ mo ṣe sí ní kò ọkọ ọkọ jí yẹ tèmi bá mi tèmi bá mi ah! Ah! mo ṣẹ̀ mo ṣẹ̀ sí gbogbo ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ mi ọkọ ọkọ yẹn ọkọ ọkọ ẹ̀jẹ̀ ẹ̀jì ah. ọ̀nkú ẹjọ́ ẹjì kí ni mo fẹ́ ṣe báyìí. seems like o mọ graffiti nǹkan tó ṣe ó pààyàn kò di problem. ẹ ẹ sà ọlọ́ọ̀bá rí mi i'm not guilty iṣẹ́ rí sá nítòótọ́ mo lọ sóòtẹ́ yẹn èmi àtẹ́ni yẹn jẹ́ ní nǹkan tó pa èmi àti wọn pọ̀ bẹ́ẹ̀ tìgbà tá a fẹ́ máa ṣe tó ń ṣe bẹ̀rẹ̀ sí ní ṣọkàn wọn báyìí nìyẹn tó ṣe give up nìyẹn èmi kọ́ mo pa àwọn míì mọ kankan pa ẹjọ́. so iṣẹ́ aṣẹ́wó ló ń ṣe ṣe o ní certificate fún nǹkan tó ń ṣe kò sí problem ó dàbí pé mo bá ẹ sọ̀rọ̀ sí ìrìn àti sọ̀rọ̀ àbí tí n bá ṣù tẹ̀sẹ̀ ń sìn ara ẹ̀ máa balẹ̀ kí ni problem ẹ ṣó fẹ́ jẹ́wọ́ ni. títọ́ ni mo ń sọ ewu tẹ́ bá rí ọkàn mi tẹ́ bá rí ara mi máa rí pé mo ń sọ òtítọ́ ìmọ̀ oṣù lójú mi kó títọ́ ni. ó máa tó máa ṣẹlẹ̀. tọ́tọ́ ti bá jáde tó bá yẹ pé mò ń pakọ́ arákùnrin yẹn wàá regret life ẹ̀ kò sí problem. officer sọ. ṣerere ṣerere. say this thing na murder case say na to carry am go court you dey there still dey talk about way out nwanu which way out again i wan know. èmi náà mọ̀ mo mọ̀ àmọ́ aṣáàlì fi sílẹ̀ lẹ́wọ̀n bẹ́ẹ̀ ni ṣé bọ́ọ̀rọ̀ gbogbo wa ni. if you dey talk and dey separate am ọ̀rẹ́ títí ẹni kì í ṣe ọ̀rẹ́ gbogbo wa àbí àlàyé. ó ṣó tiẹ̀ rí ìwọ má làágùn jìnnà jù ọ̀rẹ́ tiẹ̀ ni torí wọ́n lọ mú wá àwọn òmùwọ́ rí. àti pé nǹkan tèmi tẹnumọ́ fún yín látijọ́ yìí tẹ́kọ̀ọ́ tẹ́ gbọ́ òun ló ṣẹlẹ̀ yìí o mo lè ṣe ẹ̀wọ̀n débìrin yìí dà hmm. àtìgbà tó ti wọnú lẹ̀ ni nǹkan ti ń bàjẹ́ kó tó di pọ́mọ yìí dé. àmọ́ bí gbogbo nǹkan ṣe ń lọ lọ́nà ẹlòmẹ̀lọ tí gbogbo ẹ lọ létòlétò tó jẹ́ pé ẹ jù báyìí ló ń dún lọ́wọ́ kan àti ìgbà tó ti dé báyìí gbogbo ẹbí fọpọ mọyọ ni tí ò jọra wọn mọ́ ọjà kan ò já bíi ti tẹ́lẹ̀ mà ṣé mi ò mọbi tí mo bá sáìtì mi dé tẹ́lẹ̀ ni tó rà ń lọ tó ń lọ bẹ́ẹ̀ láti bí ọjọ́ bíi mélòó kan ti ní òórí owó fún wọn mọ́ ẹ wá ń bá mi sọ rọ́bìṣì ká lọ gbálẹ̀ gbọ́ ẹsẹ̀ ò dá nínú ilé èmi náà notice ẹ má bínú ẹjọ́ aṣáàlè fi sílẹ̀ lọ́wọ́ kókó sẹ́wọ̀n àmọ́ tó ẹ̀ láti ẹ̀pẹ̀ láti wá bó ṣe máa jáde náà ni tó bá ṣàti ń dé báyìí kó máa kánga rẹ̀ kó máa kóṣì ẹ̀ lọ mi ìfẹ́ wàhálà abeg make we try help am. nana you dey talk nana you just talk wetin make sense now. Eh, i know ṣètìrì dpo sọ wípé àwọn fámìlì ẹni tó kù yẹn wọ́n yìí ṣe meeting lọ́wọ́ àdúrà mi sì ni pé wọ́n á sọ pọ̀rọ̀ kóòtù yá tí wọ́n bá ti sọ pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ tọ́lọ́run ti yọ nínú eléyìí báyìí ká má pàdé mọ́ ní ayé yìí ká má kó má bá ti ṣe lọ kó má débi báyìí mọ́ èmi ò fẹ́ni tó máa fún mi kókó tó máa fún mi sínú wàhálà o àbí. Ah. Ọlọ́run I no go bring Gisoro again, please, ẹ jọ, please, ẹ jọ, mi ò torí mọ́lẹ̀, get as this one be, abeg. Ọkàn mi wò. mo ṣílẹ̀kùn. bàbá gbọ́. Ah, ṣé wẹ́tì. Ah, mo fẹ́ wọlé ní kájọ máa lọ. Ah, babe come now come come. kí ló sọ pé òun fẹ́ ṣe. ó náà fẹ́ ṣílẹ̀kùn. ó fẹ́ ṣílẹ̀kùn ẹ̀yin hmm. eh, ò tẹ́ kí n ṣe problem no ṣe to understand but eh, èmi ní good news fún ẹ. congratulations. no thank you. ṣé bó ṣe ń wò wá amaka tayo àti èmi fún alára mi gbogbo wa wa mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ti fún wa America. ah congratulations olúwa ṣeun so gbogbo wa ń relocate bó ṣe bá ṣe wà yìí à ń relocate lọ sí America. Ah. yes. <laughs> ọlọ́run ṣeun olúwa ṣeun adúpẹ́. Eh, kò sí nǹkan tó bad mm, bẹ́ẹ̀ ṣe lọ yẹn kò máa fẹ́ mi ní kí màmá dúró sí lédè yìí. you know the year wetin we dey talk since <laughs> morning àwọn tó nílé wọ́n ti fi lé rent fún yàn mí tó ah, bá ṣe ń lọ yìí akọ no you no fit enter house at all it's not okay for you ṣòtìrì bó ṣe sọ gẹ́lẹ́ yẹn bó ṣe rí gangan eh, nìyẹn eh. um, ṣó mọ̀ pé mi láìkẹ́ àbí ìmọ̀ àṣẹ lóore kan so màá bẹ wá change kan bóyá o lè rí àwọn mága tó lè gbowó lọ́wọ́ ẹ̀ tán lè bẹ fowó kun wà á fi kun wà lọ rẹ́ǹtì lé mi. àbí níbo ni màá wá lọ báyìí wọ́n nídìí yàn. ẹyin ní láti òkun mẹ́jọ. sí àti bẹ́ẹ̀ kálẹ̀ gbà. Hmm. ọlọ́run kó kó má kọ àtúnrí o ṣùtúgbọ́ adé màá ríra ní ọjọ́ iwájú. ẹ dúró ẹ ìmọ̀nilásọ̀ fún mi. ẹ ẹ ẹ ẹ má jọ pẹ́ jù. ọyọ ọyọ ọyọ. Ayé tí mo wá o, jọ̀wọ́ wá. Fáyìnkẹ́, kí ló ṣe ẹ́ tí gbogbo ojú ẹ̀ kọrẹ lọ́wọ́ báyìí? Ẹ̀wọ̀n kú ayé mi ti bàjẹ́, tí mo ṣe ń bọ́nu wàhálà kan báyìí mo ń pọ̀ sí kejì tí mo ṣe wà mi mọ ibi tí mo ń lọ mi mọ ibi tí mo ti ń bọ̀ mi tí ẹmu kan tó ń ṣe mí ẹjọ́. Ah, ọlọ́run máa jẹ́ káyé wá bàjẹ́ ọ̀bọ ẹ eh, um, <clears throat> máa ò rí torí bó ṣe rí mi yìí kò sí irú problem tó lè ní mi ready láti help ẹ ah. of course angel ni mi mo kàn wà láyé ni tó ọlọ́run dá irú àwa ìsáyé kalẹ̀ máa help ẹ tó bá ti ní problem bíi títí ẹ báyìí ṣé o mind kì í help ẹ kì í mú ẹ lọ síbi tèmi gbé bóyá o lè wà pẹ̀lú mi fúngbà díẹ̀. Ah kò fi wà òkè. ọkùnrin ni yín ẹ̀pù yẹn ni mò ń wò. ẹ eh, of course ọkùnrin ni mí so ìyẹn ò mí pé mi ò lè ẹ̀pù ẹ jẹ́ kí ẹ̀pù ẹ kí n ṣe oore. ṣé ẹ̀pù lásán lẹ kọ́ eh, fẹ́ ṣe. ẹ màá kàn ṣe oore tọ́lọ́run rán mi sí ẹ màá ṣe fún ẹ. Eh, ẹ ṣe sá ẹ ṣe. ẹ kò sí wàhálà o lè ẹ máa bọ̀. ok sá. sori sori bó ṣe rí mi gbogbo problem tó ní everything ti ẹ̀ ń ti báyẹn ṣé you understand oh, ọlọ́run máa ó máa rè mí lọ́wọ́ láti ràn ẹ̀wọ́ lọ́wọ́ ẹ̀ afa ó nídìí ẹ̀pù wa tó mú ah. kàn fi kún kó jẹ́ ká ẹ̀pù ẹ̀. Ah, rárá eh, sá o a máa lè ẹ̀pù ẹ̀ a máa lè ẹ̀pù ẹ̀ ẹ báwo. Eh, mi ní ìdẹ̀pù ìmọ̀ ọkùnrin méjì nìyí. kò má tà jẹ́ ká ẹ̀pù ẹ̀ ṣé you understand ẹ̀. Eh? a ẹ̀pù ẹ̀ máa wọ̀ ẹ̀ àwa máa ẹ̀ àwa máa ẹ̀pù ẹ̀ a ẹ̀pù ẹ̀. ẹ bá sílẹ̀kùn ẹ̀. ńlá rọkọ́ kọ̀kọ̀kọ̀ ńlá ràdá nídà nídà ńlá ra gogo dẹ ẹ̀yin aláwìroko ẹ̀yin aláwìrodò mo ti kànkùn ọyá ẹ ṣílẹ̀kùn fọ́mọ awó mo kànkùn ẹ àdájẹ́ níhun o ìbá wùyàn àkàlàmàgbò ìní gbẹ́bọ̀ sálú ọ̀run ẹ̀yin ìyámọ́dé o èyí má ṣe lónìí ẹ má jẹ ohun mi ètùtù gbọ́lọ́rọ̀ àti Sunday rèé ó yá ẹjọ́ ojú mi ṣe ẹgbàá. ìran ẹbọ jíjẹ kan ẹ̀hún gún ìran òkú jíjẹ kan ò ní hàn kàlàmàgbò ó dòódì mọ́lẹ́tùtù Sunday àti gbọ́lọ́rọ̀ òun rèé ẹ gbà á. ìran bàbá mi ò ṣeé tìrì kí ló dé ẹ̀ẹ̀mẹ́ta là á pòkún pópó bá a bá pòkún ní pópó aláàyè lọ́gbọ́dọ̀ dáhùn ẹgbẹ́ tútù. ó ti yé mi ó ti yé mi ó ti yé mi ó yé mi ẹ pẹ̀lẹ́ bàbá ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ bolan, gbọ́láhùn bàbá sunday sunday sunday sunday market <laughs> ẹ̀lẹ́ ẹ̀kú ètò yọ̀ọ̀dà ẹ̀dẹ́kun ẹ̀yìn kí ni mo sọ fún yín gbà tẹ́ fi lè gba arábìnrin tẹ́ pé wáyé. ẹ sọ fún wa pé ká lọ wá ọmọbìnrin tó bá ní àsìkò tó bá nájẹ lára ká mú wa kó làmà fi ṣe tuntun. ẹ̀yìn nígbà tí mo wá sọ bẹ́ẹ̀ ǹjẹ́ pọ̀ láwọn ìkìlọ̀ tí mo kì fún yín kẹ́ ẹ tó rẹ̀ ń tọ́ láyé lára àbí tẹ́ ẹ bá ti rẹ̀ ń tọ́ láyé. ẹ ìgbà táwa ti bá sọ̀rọ̀ ta ti fi kinní yẹn kàn lára ó dẹ̀ bẹ̀ sí ní tẹ̀lé wa a dẹ̀ rọ́ sínú mọ́tò tiwa. ìgbà títí ń tẹ̀lé yín bí gọ̀lúgọ̀ èèyàn wá wò wò bóyá jẹ́ ń bẹ lára rẹ̀ àbí ọ̀bẹ ẹ wo ọ̀làjì lára mi yẹ. ọlọ́run ṣe o. wù ọmọ ṣé ẹ lọ́mọ tẹ̀ wọ́n béèyàn bá gbé wọlé owó eh. ilé nù wọn tán ni bó bá dáṣẹ́ wọ̀ ọ̀dẹ̀dẹ̀ ọ̀la ọ̀dẹ̀dẹ̀ wọn ò dé pa fún ni bẹ́ẹ̀ mọ̀ sọ fún yín. ẹ ẹ ẹ ok kò sí wèrè bàbá kí la fẹ́ ṣe ju pé àmàsáré bọ́ sí ìgboro ọ̀sìn àmàsáré gẹ̀ẹ́tì ìmí jẹ́ka jẹ́ka jẹ́ka ìgbà lọ́tún. ẹ̀wà ẹ̀wà ẹ̀wà ẹ̀yìn ẹ dákun ó ní kìlọ̀ tí mo tún ṣe fún yín ẹ̀yin ẹ̀wà ago kí n mọ̀ sọ fún yín. Eh, ẹ ní pé ah seven pm ẹni pé seven pm. pé tí ọbẹ̀ èlò láàbẹ̀ eh. ìṣe tuntun. mi mọ̀ sọ fún yín. ẹni eh, eh, pé a máa yàwó ẹni kọ́ táwa máa yàwó rè ọ̀tá àwa méjèèjì. táyín kọ ẹ̀yin méjèèjì sàn tọrọ táyín ọmọ kankan ní ọ̀sẹ̀ ìṣe lọ́yà láago méje bẹ́ẹ̀ lù. tọjọ bẹ́ẹ̀ kan rí tátí tó tó rò kàtàrí ẹja wẹrẹ dandan. ẹ wá ẹ wá ẹ wá ẹ Sunday market ah, wo ní tùrù ẹ gbé ẹgbẹ ẹrù yín nìkan yẹn. bàbá ẹyin ẹ lè fi ṣe nǹkan míì. Ah, kò sáwọn tí béèrè orí àti apá lọ́wọ́ yìí ẹgbẹ ẹgbẹ. wọ́n ní kéyìí fi ṣe nǹkan míì. ẹ̀yin ẹ lọ dọ́ọ̀bù rẹ̀ ah. ẹ̀ tètè. nǹkan yẹn lóògùn o. bí Sunday Oya, Oya, ó yá wèrè bọ̀ nù ẹ ti bẹ̀rẹ̀ wèrè ni ẹ ti bẹ̀rẹ̀ wèrè díẹ̀ díẹ̀ ni. ẹ ó yá ó yá ó yá ó yá ó yá kọ́mọ kọ́mọ kọ́mọ kọ́mọ ẹgbẹ́ lé bàbá mi bẹ́ẹ̀ bá ti ń lọ ẹ̀yìn ẹ̀yà sẹ́yìn kẹ́ ẹ wá béèrè lè bá sọ̀rọ̀ lè bàbá mi ẹja bẹ́ẹ̀ bẹ̀ lọ́lọ́pàá ọmọ yìí lago méje ó sí ìyẹn yẹ lójú tààrà ni ẹran ìyá. ọkàn mi ọgbẹ́ má jẹ́ ń jẹ ìyà ayé yìí mọ́ o bàbá gbọ́ Tèmítáyọ̀ Tèmítáyọ̀ mo ti dé ọmọ mi. Màámi mo ti dé mo ti kóòṣì orí burúkú ah! ìdààmú títún kó padà dé má fi ayé ṣe mí o tẹ ṣé wò mí mi lè ṣoríire láyé o ah, má sọ bẹ́ẹ̀ má sọ bẹ́ẹ̀ ìlú tó ti ṣoríire ni mo lọ ah. mi ò rí kankan mú bọ̀ láti dààmú kan sí kejì láti wàhálà kan sí kejì màmí màmí àwọn tó ṣe mí ò padà o àìrọ́ kò sẹ́ni tó ṣe màmí kò ṣe mí o kò ṣe ọkọ mi jọ kò ṣe mí o kò ṣe àwọn ọmọdé ń gbàdúrà àwọn ọmọ ń gbàdúrà gbogbo bó ṣe yéé gbogbo bó ṣe sọ fún mi bẹ́ẹ̀ ni mo gbàdúrà wo kódà mo ti sọ dáwẹ̀ kódà dáwẹ̀ iná àwẹ̀ ni mo wà báyìí. àwẹ̀ kẹ́ kí ló ṣe ń gbàwẹ̀ màmí ẹ̀ màmá dára yín láàmú. àmọ́ gbà á. lọ́dún ní kí n gbà. kò dán fún ẹ. yéé ẹ̀rẹ̀ ah! mọ̀ pẹ́ lọ tọ́lú ní kẹ́ gbà wẹ̀ ah! mọ́mí tọ́lú ní kẹ́ gbà wẹ̀. ẹ wọ mọ́mí ṣé mo kọ́ ṣe ẹ jẹ́ kí màmá yín wọ́gùn mọ́mí ẹ wẹ̀ ẹ gbọ́dọ̀ lọ ẹ gbọ́dọ̀ pẹ́ máa jáwé yìí o mọ́mí mo ẹ gbà mí sẹ́ni tó lè béèrè lọ́wọ́ rẹ̀. ládùúgbò. Jago, ẹbí kọ́, ẹbí kọ́, ẹbí kọ́ ọkọ ọkọ ọkọ ọkọ ọkọ ọkọ lẹni tó jí rárá o ibi bẹ̀rẹ̀ ni mo dúró sí ẹni yẹn sáré lọ báyìí ó wọ white ó gbé black bag ó ti sáré lọ ọ̀tọ̀ lẹ́ńtẹ̀ náà ọ̀tọ̀ lẹ́ńtẹ̀ mú àwọn kò lè léyìí ẹ pẹ̀lú àǹtí ọ̀tọ̀ lẹ́ńtẹ̀ náà ẹni yẹn pupa ó wọ white. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ wọn kò kú mọ́ ẹpẹ̀lẹ́ ẹpẹ̀lẹ́ má sunkún ẹpẹ̀lẹ́ ẹpẹ̀lẹ́ ọ ewu gbára yín ẹpẹ̀lẹ́ ẹ má sunkún mọ́ ibo nílé yín ẹpẹ̀lẹ́ ilé kì í sì yín ẹpẹ̀lẹ́ ọ ẹ má dáhùn ìka ni wọn o ẹ má dáhùn olóòótọ́ lẹ́ni tó mú o ẹ má bínú ẹpẹ̀lẹ́. mami mami mami mami mami mami gbọ́dọ̀ kú mami gbọ́dọ̀ kú gbọ́dọ̀ pọ̀ mo dára mo dára tó ló fẹ́ pẹ́ mami ẹ gbọ́dọ̀ pọ̀ mami ọmọ mi ti lọ mami ti fi mi lẹ o mami ẹ ti lẹ o mami ẹ fi mi lẹnu yẹ yẹ dídá ayé mi ti bàjẹ́ mami ẹ ti lẹ o mami ẹ ti o ẹ ti o ẹ jẹ́ wọn lẹ fẹ́ mi ní kan lẹ o ayé mi ti bàjẹ́ o ayé mi ní kan ló yẹ mi ní kan ló ṣe ayé mi ti bàjẹ́ mami ẹ ti lẹ mami ẹ ti lẹ mami ẹ ti lẹ mami ẹ ti lẹ o yé mami ẹ dìde mami ẹ dìde o mami ẹ jọ dìde mami ẹ jọ dìde mami ẹ jọ dìde mami ẹ dìde mami ẹ ní sùn mami ẹ dìde mami ẹ dìde. ọ̀sán jẹ́ ọ̀run. ẹ jẹ́ ká gba ọlọ́run gbọ́ wọ́n ní kí a wá ọlọ́run nígbà tí a lè rí mèlé mẹ́lẹ̀ ṣàwo mẹ́lẹ̀ sin ọlọ́run pẹ̀lú màmọ́ni ẹ jẹ́ ká gba ọlọ́run gbọ́ ẹ nítorí pé ọlọ́run dáadáa ni ọlọ́run wa nígbà tí a bá pe ọlọ́run lótìtọ́ àti lódodo ó ṣetán láti dá wa lóhùn ó sì fi àṣẹ sí ìdáhùn wa. ọ̀tọ̀ níbi tẹ́ ẹ bá lè dúró yẹn ọlọ́run ò lẹ́ ń ọlọ́run wa ni. ṣọlọ́run wà ní. ọlọ́run òtítọ́. ṣé ilẹ̀ ló ń gbé nàbókè. òkè ló ń gbé òkè òtún wá gbà á ó tún wáá fi inú ọmọ ádámọ̀ ṣe ibùgbé. èmi ò gbàgbọ́ lọ́run wa ah, nítorí tọ́lọ́run bá wà kò yẹ kí mi gbójú sínú ìyà kí ìyá mi náà tún wáá kú sínú ìyà mo wá kúrò láti ṣòro kan bọ́ sí kejì ẹ wá sọ fún mi pé ọlọ́run wà ẹ wo ọlọ́run kan kò sí o nítorí mi ò gbàgbọ́. ǹjẹ́ wọ́n pe ọlọ́run bó ti yẹ kó pè é ọlọ́run ní ẹ kọ́lẹ̀kùn èmi yóò ṣí ẹ béèrè èmi yóò sì dá yín lóhùn ǹjẹ́ wọ́n pè é bó ti yẹ kó pè é. mo pe ọlọ́run títí kò dá mi lóhùn ni. Ah, mo pe tó ni. mo pe títí kò dá mi lóhùn ni. Ah! tí mo ṣe wá mi lẹ́bi mi ò lára mi ò mọbi tí mo ń lọ mi mọbi tí mo ti ń bọ̀ ẹ wá lọ́lọ́run kọ́kọ́ wà ẹ wo èmi ò gbàgbọ́ o torí kò sọ lọ́rùn. ó túbọ̀ máa pè sí ni wọ́n á pè lóhùn rárá yóò sì dá ọ lóhùn. ọlọ́run mi ọlọ́wọ́. mo ń fún yín ní wọ́ọ̀dù mi honestly mi ò parọ́ mo fún yín wọ́ọ̀dù mi láìpẹ́ bó tiẹ̀ jẹ́ yọkọ alẹ́ máa wọ̀ rí ọ̀rọ̀ yìí ti dayọ̀ mo máa fún yín nìkan tẹ́fẹ́ bó jẹ́ méjì ni kò bá jẹ́ yẹn kan ó dá mo ti gbọ́ alẹ́ fọkànbalẹ̀ ẹ fọkànbalẹ̀ all right then all right ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé balance yẹn náà oh mo trust yín all right then <laughs> all right ẹ ṣé mo dúpẹ́ bye bye ṣóorí ṣóorí ṣóorí bó ṣe fẹ́ fi tiẹ̀ kó bá mi ṣó fẹ́ bà business jẹ́ fún mi ni gbogbo àwọn client mi ló ti ń complain ẹ eh, àwọn tó ní orders nílẹ̀ wọ́n fẹ́ gba ọmọ wọn o ò dẹ̀ ṣaragírí. kí ni. ọjọ́ mẹ́jọ ẹ̀ mọ̀ pé mo ṣẹ̀ṣẹ̀ bímọ tán ni ẹbí tí èmi náà ẹ̀ẹ́dẹ̀ jẹ́ káwọn ó dá. báwo táwọn àwọn ó dá wo àwọn ó dá wò ó dá èwo ṣé àwọn tó jẹ́ pé wọ́n máa gbòmọ́ gbòmọ́ gbòmọ́ gbòmọ́ kéèyàn mẹ́wàá gbòmọ́ lódìdí ọdún wọn ní pa ẹyin kọ̀kọ́ fún mi ọdún kan báyìí ṣàṣà ni máa fi rọ́mọ kan lára wọn ìwọ tó jẹ́ pé kọ́ máa ti kọlu ẹni o máa máa kó fún mi ní ní méjì ní mẹ́ta lẹ́kọ̀ọ́kọ́ jọjọjọjọjọjọ hello boys ẹ wọlé sí bíbá yìí ó yẹ yá sùn sùn sùn come on do your job ó yá yá yá do your job do your job lọ́dẹ̀. jáde ọkọ ìdí mi ó sì ń dùn mí ó ń dùn mí díẹ̀ díẹ̀ mi. ọ̀sán jẹjẹ ọ̀run rẹ̀. mi ò tó bí ẹlẹ́jọ́ bá mi ò bí ṣùgbọ́n fún mi láàyè kò jẹ́ kí n sọ̀rọ̀ ó bá pé tèmi níyà tó bá jẹ́ ṣe ni mo ṣe ó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀. bá mi ọrùn dákun orí jìnnà ah. ah. ah. ó tó gẹ́ ó tó gẹ́ ó tó gẹ́ ó tó gẹ́. tí bá ṣe bẹ́ẹ̀ bàbá ìlọ tẹ̀jẹ̀ <laughs> kí n jèrè ayé mi tẹ̀jẹ̀ kí ìyá mi ó jèrè mi ẹ̀yin náà ní jèrè ayé yìí gbogbo nǹkan tẹ́ kó jọ ló máa bàjẹ́ lójú yìí ah! àwọn ọmọ yín náà ní jèrè padà bàbíkẹ́ tẹ́ bá ń lé ẹ̀ ní bá. Ah! kí ló dé kí ni kí ni kí ni ewa gbogbo ìdọ̀tí tó wá ṣe fún báyìí tí ò ṣe é rí ni. Eh. àwọn ọmọ yìí gan pàápàá kí tó bá ṣe é báyìí níwọ eh. náà dẹ̀ wá ń ké dídé kọ́ ó kó wá nu bíbá ẹ̀kọ́ fún ẹ lómi gbóná kó fi gan kó fi nu gbogbo ara ẹ kí ni kí ni ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ pé ò ṣe rí àwọn bàbá ti jèso àjọra. kí ni ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ pé ò ṣe rí amaraṣi amaraṣi wọ́n bá ṣe é gbogbo kọ́tọ́ dà sí ẹ yẹn ó máa fún mi lọ́kọ̀ọ́ mi o torí mi ò mọ̀ kọ́tọ́ òṣèlú ìdílé ìdílé amaraṣi ọmọ ibo láti ràn kíní títí dé ìkẹta láwọn tí ibẹ̀ ṣẹ́ wọn o ọ̀rọ̀ rẹ ni ọ̀rọ̀ rẹ ni ìdílé àwọn fẹ́ ṣe bàbá wò lára o. Praise the Lord. hallelujah. olúwa o ṣeun mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí pé wọ́n ló pè mí ó jẹ́ kó yé mi pé o kì í ṣe apẹni fún yàjẹ́ o kì í ṣe apẹni fún ṣìta ẹ ò sì farapamọ́ jẹ mí níyà rí gbogbo ohun tí mò ń béèrè pátá lẹ́yìn ọlọ́run dá mi lóhùn olúwa ẹ ṣeun ìyá mo fẹ́ kí o lọ mọ̀ wípé ọlọ́run dáradára ni ọlọ́run wa ọlọ́run kì í figbá kan bọ̀kan nínú kò dẹ̀ kì í fi ara pamọ́ jẹ ẹ̀dá ẹ̀ níyà mo sọ fún ẹ lẹ́ẹ̀kan wípé ó ní kí a béèrè mo ṣetán láti dáhùn ìbéèrè wa ṣe fẹ́ gbọ́ àti ara yín gangan òun ni n tó ń ṣe yín ti wá kò kì í ṣe nípasẹ̀ ọlọ́run nítorí pé ewé kan báyìí kò ní jábọ́ lára igi kí ọlọ́run má mọ̀ sí gbogbo tó wá ṣẹlẹ̀ pátápátá ìpasẹ̀ yín ló ti wá. ẹ sà ìpasẹ̀ mi bíi ti báwo sà. Hmm. màá jẹ́ kó yí ẹ dáadáa nítorí pé n tí a mú mi rí ó jẹ́ kí n yé mi wípé ìyá tó bí yín gangan wọ́n ti jẹ èso àjàrà ẹ̀yin ọmọ báyìí òun ni yín wá ń kan. wọ́n jẹ́ èso àjàrà. bẹ́ẹ̀ni. èmi ọmọ wa lè yín kan. bẹ́ẹ̀ni. ah màmí ẹ máa ṣe dá o ṣùgbọ́n mo gbàdúrà pé kọ́lọ́hún dárí ẹ̀ṣẹ̀ yín jì pásítọ̀ hmm? kí wàá lè fẹ́ bá mi ṣe sá ẹ má jẹ́ ń kú sínú ìyà yẹn jọ. ẹ tí ẹ bá ní kú sínú ìyà yẹn ọwọ́ ara yín lè máa fi tún wà ara yín ṣe. kí ni màá ṣe. ẹ ṣe ní báyìí nítorí wípé ìwà tí ìyá yín wù nígbà tó wà láyé ẹni tó ṣẹ̀ ẹni ẹ fìbínú gégùn ó dẹ̀ gégùn yẹn lórí ìyá yín tó ti kú lórí ọmọ tó bí lórí àrọmọdọ́mọ wípé ègún yẹn máa bẹ̀rẹ̀ sí tọ̀kálẹ̀ lórí àwọn ọmọ yẹn ṣùgbọ́n o ọlọ́run tí à ń sè yìí ọlọ́run òtítọ́ ọlọ́run aláàánú ni ó sọ nínú ìwé mímọ́ wípé èmi yóò ṣàánú fẹ́ tẹ́mi yóò ṣàánú fún téèyàn bá máa wá rí àánú ẹ̀gbà àfi kẹgbà àwẹ̀ kẹgbàdúrà lóhùn rárá ọlọ́run á sì dá yín lóhùn. pásítọ̀ ó ti mú ikú tẹ́bà ní kí n ṣe tí mi ò ní ṣe. ẹ ṣetán láti ṣe. ẹ jọ̀ọ́ mi fẹ́ kí n jẹ̀yà káwọn ọmọ ọ̀dọ́mọ mi tún jẹ gbogbo nǹkan tẹ́bà ní kí n ṣe ni màá ṣe yóò kúkú níbi tí mo lọ má gbà á káyé mi ṣáà ti dà. nígbà tó ti ṣe tán ká bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni. tí ẹ sá. ó yá kúnlẹ̀. àwọn bàbá ti jésù àjàrà. agbára ẹ̀jẹ̀ jésù. ọlọ́run àwọn òbí ti jésù àjàrà. àwọn ọmọ lẹ́yìn wá nǹkan jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa. láti ràn kíní títí dé ìkẹta a ó ti bẹ̀ṣẹ̀ wọn ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ rẹ ni onígbé a ó bẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ ìyá àwọn bàbá ti jẹ so àwọn sábàwọ̀ ọ̀gbìn ẹ̀dá ẹ̀jẹ̀ ẹ̀wọ̀ èkúdànù olùwàjẹ́ tẹ̀sí má bẹ̀ṣẹ̀ tani ó bí ọ ayé tí mo wà ó jọ̀wọ́ wá gbèjà mi jà ó. mú lórí iṣẹ́ ọlọ́run òdodo mi mú lórí iṣẹ́ ọlọ́run àánú bí wọ́n sẹ́ni tó lè béèrè lọ́wọ́ rẹ̀.